دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí ti gbọ̀nyìn ní ìkànnì yìí one two seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pékíládà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé síríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà. ọ̀nà ni imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin amma salatu wa salamu ala rasulihi al-amin wa ala alihi wa ashabihi al-akhyar wa sallama tasliman kathira فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alihamudulilayi. a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. àtọrọ àlékún ọlá rẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam. à ń bẹ ọlọ́run ọba nínú ìjọkan rẹ̀ àti títóbi rẹ̀ gbogbo kò jọ kó má ṣàìsí bàbá aṣàlékún kẹrẹ fún ànábì sallallahu alayhi wa sallam. bákan náà kó fún àwọn náà ní àlékún àgbọ́yé ẹ̀sìn wa kọ́lọ̀ kó ṣe wá ẹni tí ń fojoojúmọ́ gbọ́ ẹ̀sìn rẹ̀ yé sí kó má ṣe wá ní kan nínú ẹbí tí ẹ̀sìn ń dàrú mọ́ lójú àbí tí ń da ẹ̀sìn rú mọ́ àwọn èèyàn lójú. sẹ́ni tá a wá ṣe láyé rèé o pẹ̀lú tọ́lọ́n bá wá fọ̀rọ̀ sí lẹ́nu kókó náà máa láǹfààní àti sọ̀rọ̀ táyé ń gbọ́ àfi kó sọ ohun tó máa padà jábàá lẹ́jọ́ dáadáa fún ìjọ̀gbẹ̀dà kíyàmà gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe wá sí kókó ti sẹ́sẹ́ lásán náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ọlọ́run bá rún ní kálukú lórí àníyàn tó sọ ṣùgbọ́n má gbàgbé pé ìtẹ́ fi dànkọ́rú máa wọ̀nyàn lójú ọ̀ràn ti wà lọ́rùn yín lórí bẹ́ẹ̀ o ìjọba ẹ̀sọ́ láti fi tó àwọn èèyàn sọ́nà tí wọ́n para yín lọ́wọ́ sí kí wọ́n dẹ̀rù dídùn mọ̀ ẹ ti ṣó rere lẹ́kàrẹ́ ilé náà o ọlọ́run bá ti ń la ni ní ẹ̀ bá torí pé òun fẹ́ là láyé tó wá ń da ẹ̀sìn rú máa yàn lójú tó fi méèkì owó tó fi méèkì èrò tó bá díjọ́ bí kí á máa pa nígbà tí máa jẹ́sùn tọ́lọ́ máa tẹ́ ọgbà lọ́wọ́ wájú ọgbà àlùkẹ́yàmọ̀ tí ìṣẹ̀sùn Sudan ọjà lè ṣe dáadáa. lónìí à ń kíra wa kó palẹ̀ mọ́ pé tílẹ̀ bá ṣúgbà yìí lónìí onáà ní Ramadan wá di twenty eight ní ìta ti fi ń gbáradì wípé ní ọ̀la onáà ní Ramadan wá twenty nine inshallah alẹ́ ọ̀la la máa bẹ̀rẹ̀ sí fẹ́tílẹ́kọ tí sòlítọ́ọ̀nù bá kéde wọn rọ́ṣù ní alẹ́ ọ̀la yìí ó ń túmọ̀ sí pé ọdún wà lọ́tùnlá nìyẹn o wọ́n bá ti kéde ẹ̀rọ àwọn èèyàn kan máa ti ń sọ káàkiri ń sìn pé ààrẹ máa kọ́gbọ̀n ààrẹ ò ní kọ́gbọ̀n sẹ́ẹ̀rì gbogbo àwọn ọ̀rọ̀ kéèyàn kan máa mọ̀ọ́mọ̀ jam tọ́ọ̀tì báyìí kó máa rá mùsùlùmí gidi tó mọ̀ tó mẹ̀sìn rẹ o torí pé wàá máa rántí lójoojúmọ́ pé anabi sọlá ọsàn àti sọ fún wa pé súnmù lèrò ìyàtì. wà á fi rò lèrò ìyàtì. báyọ̀ bá tiẹ̀ mọ tó gbogbo aláṣẹ́ ń gbọ́ àdéhùn náà lákòókò tó ti pẹ́ ẹ gbà rẹ̀ pẹ̀lú pé ẹni kan rí oṣù ẹ tún tún nà rẹ̀ pẹ̀lú pé ẹni kan róṣù anábì ò tàkàkà sórí ibùsùn rẹ̀ níjẹ́ kókó ọmọ aṣọ fáwọn èèyàn yìí pé ó yá báyìí la ṣe gbọ́dọ̀ ṣe é tí àyè ṣe kó dúró de wáhìí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló máa sọ fún kíkà ṣe báyìí tó fi máa sọ fún kíkà náà ṣe bẹ́ẹ̀ ẹ̀ látara díẹ̀ yìí ẹ má tẹ́tí sí wọn ni wọ́n pé àbẹ́ lè kọ́gbọ̀n ó lè má kọ́gbọ̀n àjọ kan ìmẹ̀ àti lónìí bó ṣe yẹ kó rí rèé tí wọn náà bá ti sílẹ̀ ọkàn rẹ pé gbọ́dọ̀ ní àfi pọ́pọ̀ kò ṣe ní pọ́gbọ̀n ẹ̀ ṣéèkù kí nìkan ti ló máa pọ́gbọ̀n àwọn ọmọ ṣéèkù tí wọ́n ń tẹ̀lé o ṣé gbèlè léyìn o má jẹ́ kẹ́ni kan sọ ẹnu tẹ̀lé òfin ọlọ́run ọba o. látara báyìí bóyá ń gbàtà àfa yẹn mu ṣẹ́pẹ̀ tán ló wá bẹ̀rẹ̀ sí wí kótó kótó àkúkú mọ̀ kò yé wa sí ọlọ́run kó má ṣe wa tọ́ irú wọn báyìí sọ́nà nípa ń tá a mọ̀ sí zakatul fitri bákan náà káwá mú ìdájọ́ kan náà lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ìtaba ti ń gúnlẹ̀ ti zakatul fitri lónìí kan náà àtúnwásájú mọ̀ ìdájọ́ kan nínú mọ́tẹ́là kúkú dáràn yìí nígboro àtúnṣáde lẹ́lẹ́ yẹn náà mọ́ fi ṣíṣọ kúrò lójú oníkálukú wa òun náà ni mọ́sálà tó ní í ṣe pẹ̀lú nǹkan lágbòógì tó ń jẹ́ ká mọ̀ pé ìwọ̀ fún mùsùlùmí láti jẹ ṣùgbọ́n táwọn kan ti ń sọ lónìí pé kì í ṣe èèwọ̀ ni fún wa láti jẹ táwọn ilé náà dẹ̀ ń kọ̀kọ̀ mọ́ra pa àfa làwọn àwọn èèyàn dẹ̀ ń pè wọ́n láàfa àní ẹyẹ dẹ̀sìrú máa wòyàn lójúmọ́ sẹ́ẹ̀ ó ń bọ̀ lọ́dọ̀ tí náà pẹ̀lú ògo ọlọ́run kó náà kó ṣọ́ wa ju ègúnlẹ̀ tọ́pìkì yìí lọ. ah zakatul fitri kí là ń pè bẹ́ẹ̀ wọ́n pè ní zakatul fitri wọn náà ní ẹ̀tọ́ kan ilé ìtọ́lọ̀ wọn bá ní káyọ̀ nígbà tí ààrẹ bá ti tán tó bá gúnlẹ̀ ìgbà tá a dẹ̀ máa ń yọ òun náà ní àárọ̀ ọjọ́ ọdún eléyìí ní tó fi ń lọ́lá jù àárọ̀ ọjọ́ ọdún òun náà ní tó fi ń lọ́lá jù kíkà yọ zakatul fitri zakatul fitri tá a fẹ́ yọ láàárọ̀ ọjọ́ ọdún yìí kí ni tá a máa fi ń yọ a máa ń yọ zakatul fitri òun ìtàn bàbá ń pè ní jákà látara oúnjẹ ghalibu qutul balad oúnjẹ tó gbajúmọ̀ jù nínú ìlú táwọn èèyàn ń bùkátà sí bí ẹ̀wà bí ìrẹsì bí èlùbọ́ bí gàrí bí sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n la máa fi yọ zakatul fitri zakatul fitri yìí fún ẹni tó gbá rẹ̀ àti gbogbo ẹni tó lọ́wọ́ tó kó sábẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jọ ń lùsẹ̀mí tó jẹ́ àwọn tí bùkátà wọn tó wà lọ́rùn tiẹ̀ tó yẹ kó òun ń gbọ́ èèyàn ayọ̀ tiẹ̀ ayọ̀ tìyàwó àbáwọn ìyàwó àtúnyọ̀ tàwọn ọmọ bákan náà tó bá ṣiṣẹ́ tó péyàn nìyẹn dẹ̀ ń gbọ́ bùkátà àwọn òbí rẹ̀ wọ́n ti dàgbà ìwọ́de rẹ̀ tí ń gbọ́gbù káta àwọn gẹ́gẹ́ bí ọmọ rí tí ò pa òbí ẹ̀ tì wàá yọ zakati fitiri lórí tiwọn náà kọ́mọ sí náà balẹ̀ yọ lórí tẹ́ náà lọ́jọ́ iwájú ẹlẹ́mìí ronú pé ọlọ́run tẹ̀ ń jẹ́ kó wá di ará àgbọ̀n sí tíya tó ń dà bí bàbá tó ń dà yìí à ìpè ló ń ṣẹ́ fún rẹ̀ yẹn o wọ́n náà máa dàgbà ṣé dáadáa fún àwọn gẹ́gẹ́ kó yọ zakati fitiri wọn. bákan náà zakati fitiri kí là ń yọ tara rẹ̀ ìjà tẹ̀ rí ẹ̀rí lórí ẹ̀ nínú ẹ̀sìn wa tẹ́rì Islam ó máa ń dùn gan àdàbí tíyàn bá ti sọ̀rọ̀ sí àmàdà nígbà tí yàn ń la oyin nítorí ó púpọ̀ ọ̀rọ̀ tẹ́ kó gbogbo tá à ń ṣe nílẹ̀ sí wa pẹ̀lẹ́ rí ni láfi máa ń nẹ́nu àti máa kó fáwọn oníbíjà ìpàdé yóò lẹ́rìí gbogbo tẹ́ ń ṣe ń bolẹ̀ tẹ́lẹ̀ rí rẹ̀ pàtẹ́ǹsì fún mímúlẹ̀ àdásìkò kọ́ńtì ń bolẹ̀ tẹ́lẹ̀ rí ilé yẹn yẹn ń tàpọ̀ bí ẹ máa ṣọ bolẹ̀ tẹ́lẹ̀ rí ilé yẹn àwa fi máa ń nẹ́nu àti sọ bẹ́ẹ̀ fún wọn yẹn tún ṣàwọ́dù bolẹ̀ tẹ́lẹ̀ àwọn evidences yìí ní tá a fi ń ṣẹ̀sìn al-aslu fil ibada at-tawqif tó bá wá ń bí wọ́n ní ti gbẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tá a jọ ń ṣẹ̀sìn ó mọ̀ tó mẹ̀sùn tó ń ṣe nìyẹn gbà náà. wà á ní bùnú Umar radiyallahu anhuma. ọ̀rọ̀ zakatul fitr ti bẹ́ẹ̀ mẹ́rin rẹ̀ wá ètò àsìkò wa látọ̀dọ̀ afọ àwọn zakatul fitr. ó ní. farada rasulullahi sallallahu alayhi wa sallam zakatul ó ní farada rasulullahi. sallallahu alayhi wa sallam zakata alifitiri. ó ní anabi sọlọ sọlọ àmì ṣe zakata alifitiri ní àràyàn káwọn máa yọ. ọ̀ àmì tamar. yíyọ zakata alifitiri ó jẹ́ sọ́ọ̀ù kan kí là ń pè ní sọ́ọ̀ù. sọ́ọ̀ù ni àrùbáṣọ àmúdáàdì múdù mẹ́rin. gbogbo àná láti sábà mọ́ múdù mẹ́rin ní ètò ìkú bílẹ̀ǹsì sí agolo mílíkì tá a yin fi tá a mílíkì fifteen ní pẹrẹjú ẹ̀ lónìí so sọ́ọ̀rù yẹn wọ́n náà ni múdù mẹ́rin o lórí ẹnìkan balẹ̀lẹ́ ayọ̀ ti tiẹ̀ ayọ̀ tìyàwó ẹ̀ iye òǹkà yín nínú ilé òun náà ni iye múdù mẹ́rin ti máa yọ yẹn so látara báyìí ẹ̀tọ́ ni o ẹ̀rí tó wà lórí rẹ̀ fẹsẹ̀ nílẹ̀ o lẹ́yìn eléyìí nígbà wo ló yẹ ká yọ àsọfà pé àárọ̀ ọjọ́ dún ni kí ló wá yẹ ká fi yọ jẹ́ni tí ò bá ní kápá ìjẹ́ eh, kò kò ní kankan ṣe pẹ̀lú àbẹ̀rẹ̀ àbó ní wọ́n ṣe pẹ̀lú rẹ̀ àbó ti dáná ó kò jẹ́ ọlọ́run ọba ní gbèsè ni torí pé níta ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ń sọ nǹkan rẹ̀ ni pé ìfọ̀mọ́ ni zakatil fitiri jẹ́ fún ààrẹ wa. òwúrọ̀ tá lè sọ ìmí. á jẹ́ ìfọ̀mọ́ fún eh, aláàrẹ̀ bíbí gbogbo àwọn àṣìṣe àṣìṣọ. gbogbo àwọn àṣìṣe àwọn àṣìṣọ ti wáyé ń gbàgbọ́ bí ń gbà rẹ̀. bákan náà tún jẹ́ oúnjẹ eléyìí fẹ́ fún àwọn aláìní jẹ ọdún. nìrìwáyà mi ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ọ̀gbìn ní ìhùmá ni sọ àlè fi hàn àdàlẹ́ ọ̀n. ó ní ẹ̀rọ wọn lọ́rọ̀ kúrò níbi káwọn náà máa wá tọrọ láyà òní ti ń ṣe jọ ọdún ẹ fún wọn ní táwọn náà lè jẹ. lẹ́yìn bá ti yọ ẹ má fi ṣe pàṣípàrọ̀ o ẹ bá gbé kàrí lọ fún ẹnìkan tẹ́ ẹ mọ̀ kọ́ lọ́wọ́n bá kẹ́ kẹ́ máa rúkọ pápí ráìsì ránṣẹ́ sẹ́yìn ẹjọ́ ṣọ́ra o pátá ní ọjà ọjà káfí yọ. iyọ̀ zakatil fitra ní àdíkìní tó yẹ káfí yọ. ohun tó wà nínú ẹ̀rí òun náà ni kíkà yọ zakatil fitri wa pẹ̀lú oúnjẹ oúnjẹ lànà bí pé min ta'amin oúnjẹ zakatu wà lọ́tọ̀ ọ̀nà sọ fún akẹ́ni kò yẹ ká ṣàlàyé ọ̀rọ̀ zakat owó náà fún wa ṣùgbọ́n sì lórí àkókò wa zakat owó òun tiẹ̀ òun ni tẹ́yà máa yọ nínú dúkìá rẹ̀ nígbà tí dúkìá èèyàn tó bá ti wọ ní sọ́ọ̀bù àti yọ zaka dúkìá tí wọ́n fi ń ṣòwò yíyọ zaka nínú ẹ̀ owó tó bá ti gbẹ́nu lé one point five million ní ìsìn tí kú dọ́là yẹn lọ sókè ńlọ dẹ̀ ni òun náà ló dẹ̀ ń dùtà mi yẹ góòdù lágbàáyé góòdì náà jẹ́ ní tá a fi mọ iye tí a fi ń yọ zaka ní bálù rẹ̀ so torí àkókò wa ẹni tọ́lọ̀ mọ́ ti wá ní kó ti wá ní owó tó ti wọ́ ti di one point five million lọ́wọ́ tó ti wá yípo ọdún kan lọ́wọ́ ẹ̀ tí ò dẹ̀ jẹ́ gbèsè ó ti lẹ́tọ́ àti yọ zaka nínú irú owó báyìí àwọn ayọ̀dá kan nínú ogójì tí mo sì pé nínú one million lápẹ̀rẹ̀ amadu twenty five thousand naira eléyìí ni bá a ṣe ń mọ òdiwọ̀n ti zaka tó wó zakat owó ti dá dúró lọ́pọ̀ zakat lìfítìrì kì í ṣe towó àwọn ẹlòmíín sọ pé síbi àárín nínú àwọn sálàfù náà ẹni mọ́tàbí mi náà tí wọ́n sọ pa àlè fowó yọ Abu Hanifa ni wọ́n sọ pa àlè fowó yọ lọ́dọ̀ tiwọn gbogbo àwọn àyímọ̀ tó kù ká kú pé rárá àlè fowó yọ kílẹ̀ rí àwọn tí wọ́n ní àlè fowó yọ ó náà dé sànàbí náà ní tó dárúkọ kó ń jẹ. àwọn owó àǹgbà náà fowó yọ nígbà yẹn bá bẹ̀rẹ̀ sí balọ̀ olówó dì sí sọ́ba sí yẹ̀ tún bẹ̀rẹ̀ sí fìfìlà yọ ẹ̀ tún máa faṣọ yọ ẹ̀ tún máa fi bàtà yọ ẹ̀tún máa fàgé àlọ́ aláyọ́ ṣẹjá dúró níbi tọ́lọ́run bá ti pè lẹ́sìn fún wa kẹ́mọ̀ máa sórí nǹkan kó dùn tó kó bá wọn ní bídà náà rí wọ́n á fi ròrí da èrí dànù. àbúrò àlefa táwọn wa ní ká lo owó kílẹ̀ rí wọn wọn rẹ́ẹ̀kì kankan mú wa àwọn náà kan múrò rí wa ni. ọ̀rọ̀ wa pẹ̀lú àwọn tábà hanifa mú wa tẹ́ kúrò hálàfà tí àwọn sálàfù sọ. nínú irú eléyìí ìfẹ́ nínú àwọn tábà hanifa ni pé obìnrin lè fira rẹ̀ lọ́kọ sẹ́ni ẹ̀ wá wọlé sẹ́ni náà sẹ́ ẹ̀yin náà lè bá kọ́mọ yín obìnrin gbájú ọkọ lọ. kó má jẹ́ ìdẹ̀fi lọ́kọ̀ tí ẹ̀ ní sọ kọ́kọ́ ẹ jí gbé. ẹ̀yin náà sísà tóbi kan náà fowó yọ tẹ́lẹ̀ dẹ̀fẹ́ fowó yọ nínú ilé yín sáàdì Abu Hanifa tí wọ́n kọ́ Abu Hanifa tí wọ́n kọ́ tì fún yín. Abu Hanifa ní èlé lọ́lé ọkọ láì ṣe kí bàbá yín fi yín lọ́kọ. sísà sẹ́ni náà máa gbalẹ̀ ọkọ lọ láì ṣe kí bàbá yín fi yín lọ́kọ. ẹ wá ní mọ́tò Abu Hanifa mọ́tò Abu Hanifa là ń lò. àwọn èèyàn láì tì fẹ́ nu àwọn tí wọ́n ń gbawó lọ́wọ́ yín àwọn nọ́mbà níyàn lórí owó tí wọ́n ń gbà wọ́n ti monetize everything nísìnyí kódà àwọn fẹ́ẹ́ sọ pé kó wọ hajj wá ẹ̀ ní ìdá ti lọ èmi ń pa àwọn èèyàn ẹ̀yẹ kó wọ hajj fáwọn àwọn ọgbà wọ hajj lọ́wọ́ gbogbo nǹkan àwọn tí wọ́n mú ìròyìn tí wọ́n túbọ̀ nẹ́ẹ̀sì tó ń dágbọ́n pa àwọn èèyàn ṣòwò kódà àwọn èmi àjà tó fi súnà bójú ẹrù pé súnà náà náà náà kóòtù bí ìwà kì í ṣe súnà kù lẹ́rìí lórí báyìí àwọn tí wọ́n ní kẹ́ fi owó yọ wọn lẹ́rìí o ó pọ̀ ó pọ̀ kó má dàbí bàtà wa ṣe rọ́dùn fún àbáhàdìfà ó pọ̀ nínú àwọn oríṣiríṣi sáàdì wọn ìtọ́kálá fún sáàdì àwọn jùmùhóòrù sáàdì àwọn jùmùhóòrù yìí sáàdì kan tún dúró lórí ẹ̀rí ni nígbà táwọn bá ti wá rí ẹ̀rí kí là ń wá rí gbèkiri fún Abu Hanifa fúnra ara wọn àti gbogbo àwọn àyímọ̀ tó kù náà ni wọ́n tẹ̀kì sáàdì pé idha sahha al-hadith fa huwa madhhabi wọ́n ní tàdé tó bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́dàbù táwọn nìyẹn wọ́yá àti tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ ní òun náà ni pé tàdé bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ òun náà ni sáàdì táwọn náà àwọn tí wàá rí àdúsù tó lẹ́sẹ̀ ńlẹ̀ lórí tó ń jẹni yọ àwọn àpapọ̀ náà ni mọ́tà gbogbo àwọn àfa yìí pátá títí màmú Abu Hanifa wa sọ ńkọ́ káwọn kan gẹ́gẹ́ bí àsọjẹ lọ́dọ̀ tí wọ́n gẹ́gẹ́ bí pé dẹ́yìn ni wọ́n hàn nípa níbi tọ́lọ̀ wọn sí wa. torí báyìí ẹ̀yin èèyàn tẹ́ máa ń sábà lọ máa pè sí káàfà kan ti sọ pé tẹ́lẹ̀ stand ti wọn la take ẹ má take wrong stand nígbà tá a bá ti rí ẹ̀rí ìdájẹ́ ànápẹ̀lú. akọ́lá lè á kí lóore. gbogbo gbàlá ń rọra wa létí o ẹ má fowó yẹ má jọ gbó lọ́wọ́ yín o wọ́n fẹ́ gba yín ni o wọ́n fẹ́ tẹ̀sùrù máa lójú ni o wọ́n fẹ́ fi mí èkó wọn ni àwọn náà wọ́n fi tán kówó yẹn lọ وَأَدُّوا زَكَاةَ الْفِطْرِ يَا قَوْمُ إِنَّهَا Àfáwà yìí tún wá sí ẹran ìmẹ́ àti ilé ti pé ẹyọ zakat al-fitr. Addu zakat al-fitr ya qawm innaha. Àwọn ọ̀yọ́ máa ń pè wá tí wọ́n máa ń ṣàdúrà fún wa, ọlọ́run àgbàdo àti iná, ọ̀nà àlà àwọn olójúsìn tó pọ̀ pé tí ò yá àwọn tẹ́lẹ̀. Addu zakat al-fitr ya qawm innaha. Àwọn ẹ̀yà bá a ṣe yọ àwọn kúrò lágbo àwọn oníbídíà tí wọ́n ń tọ́ àwọn tí wọ́n máa ń fún àwọn olóríṣiríṣi nǹkan fi gbá àwọn bẹ́ẹ̀ náà la yàn kúrò lọ́dọ̀ àwọn àǹfààní tí wọ́n ń parọ́ wọn súnà tán fi súnà bójú tó fi ń gbà wọn. wà á di zakatali fitiri ya kọ́ọ̀mùhìn náà. àwa náà kọ́ ọlọ́run ọba ni adúgbò fọlọ́run kọ́lọ́run jẹ́ kárọ̀ táwọn sáǹsọ iná túbọ̀ yanjú káwọn náà dìgbà fọlọ́run. àmìnà wà á di zakatali fitiri ya kọ́ọ̀mùhìn náà. wa yín ni yọ zakatali fitiri ẹrú ọ̀ràn yẹn náà ni lórí ọmọlábí. ní ọ̀lànà sí ìmìnàlẹ́ àbẹ̀bẹ̀ wálé ṣọ́rẹ́. àwọn olùmọ̀ sọ pé ìjà tẹ̀lé yóò zakatul fitri lórí oyún inú. àwọn àfa ẹ̀sìn gbà pé a yọ lórí oyún inú. ẹnìkan náà nínú wọn ló ń tún ṣe ń sọ pàtíṣì lè yọ lórí oyún inú. ṣùgbọ́n àwọn tó náà sọ kẹ́rẹ́rẹ́ sẹ́ òun ní oyún inú kọ́ lè yọ nínú lórí rẹ̀. zakatul fitri òun kankan ni kó tó di pé wọ́n lọ sí eid ní àárọ̀ ọjọ́ ọdún. tó pa wá ṣẹlẹ̀ pa wá yọ bìyàwó mi àwọn yàwó mẹ́rin kọ̀bíà fọlá eléyàn náà tọ́ ó kú ọ̀la ọdún kọ̀la ọdún kọ̀la ọdún kọ̀túnla ó tún sì da ṣùgbọ́n kò da tó tààrọ̀ ọjọ́ ọdún gangan. sílẹ̀ ní abala ti zakat fitiri ká tún kà ń pa fún wa ní ìkànsí ẹ má fowó yọ o ẹ má kówó fún wọn o ẹ̀yin náà gan pàápàá bí ẹni pàkúrọ̀. wọ́n di àfúlà hàmán tazakka. ẹ̀yin pàápàá bí ẹni pàkúrọ̀ ẹ̀yẹ gbó lọ́wọ́ wọn mọ́ àwọn ilé àkáǹtì fún sẹ́ń gbà lọ́wọ́ àwọn èèyàn ń jọgbọ́dà kí a mọ̀. àfúlà hàmán tazakka. ọlọ́run bá ẹni tó bá yọ zakatu kí tètè ti sori yìí. ọ̀dàkàrà sumara bihi fasalla. kọ́dà wọn rántí orúkọ ọlọ́run rántí ọlọ́run bá rẹ̀ ó dẹ̀ ń ṣe ìjọsìn fọlọ́run يزكيه قليلا ومن زكى له أوفر الأجر. أنا كان السبب Kàánà ájú sí àmì Ládá sí ẹ̀kọ́ pa ni kó pa àyò ìdíje oṣù kan, ládá yẹn á dínkù tó tó nǹkan tó ti kúrò náà. ń Ṣùgbọ́n ẹni tó ń bá wa láǹfààní àti yọ, ládá yẹn tún gbé sókè ju talákọ̀ọ́kọ́ ikọ̀ lọ. Bá a ṣe ń ṣe lálàyé kó yé kẹ́ máa ní ẹ̀gbọ́n ìsìlámù iye náà ẹni tọ́lọ̀ àwọn bọ̀bá fún ní kápá àtijọ́ ó ní òun òun ọ̀la ń tọ́pọ̀ àwọ̀ ọ̀tábọ̀ wá lọ́rùn ó ní la yukallifullahu nafsan illa wus'aha ẹni tí ò bá lágbára àtijọ́ àgbà fọlọ́run ni ó dẹ̀ ẹni tọ́pọ̀ wá yọ fún kọ́ tó lè bù nínú tán yọ fún náà tó fi yọ tiẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣe bẹ́ẹ̀ ó lè tà ń kó wá fowó ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló lè tà ń bẹ̀ yẹn lẹ́sìkò sáwọn níbi ìjà yẹn mu wá àtàwọn onírọ̀rí ni wọ́n ní ṣe kí ló máa fi sin ìgbà tára gbé ẹ̀sìn fi tágbé gbogbo tó fi zakati ìdíkiri ilẹ̀ kọ̀mọ̀kọ́ àníyàn máa ṣe ni. ẹ ó yá fún lówó kúkú bá nìkan pa àti fún lówó sí i kí wọ́n á lè rèké kò ń bẹ̀ ṣe dáadáa náà mi bá jẹ kó ṣe dáadáa nìyẹn má wọ́n máa ka sọ́ọ́tì dàbí àdéhùn tàṣàwù bẹ̀ tó bá nírun yẹn ó ní o sọ́ọ́tì àjẹ́ yẹn jẹ́ òye wa o wọ́n ṣe mú white white tó jáfa àwọn obìnrin lọ́rùn tó fi tó wá mú tó fi ba jìlìbáàbù jẹ́ tó yẹ káwọn obìnrin mú pàtàkì jìlìbáàbù ẹ bá ti gbẹ̀rún tí kì í ṣẹ̀sìn wá sínú ẹ̀sìn apá àti gbẹ̀pìlẹ̀ nínú ẹ̀sìn àti parẹ́ ni tí ò bá parẹ́ láwùjọ akọ́rẹ́ lẹ́mí àwọn tẹ̀ ti introduce kìíní yẹn sí àwa ń sọ̀rọ̀ káwọn obìnrin máa wọ jìlìbáàbù lónìí kó tó máa bu ẹsẹ̀ ẹ wo bó ṣe ní wọn lára káàdì kì í ṣe ọ̀nà tí wọn ní bíbí ayé ìdálẹ̀ pẹ̀lú àṣàlásà àti gbogbo ọ̀nà mólídìí nǹkan kan tẹ kó àwọn èèyàn sí ẹ rí pé kí ni yóò ní ni wọn lára àtún ká normally nínú ẹ̀sìn bó ṣe yẹ kó rí gangan rí ẹ̀sìn gangan ló nọ́mà àbẹ̀lẹ̀ ọba kó jọ kó fò dídùn àwa o. kíta ni ká kó fún kíta ni ká kó fún. àákó zakato fi sí wa fún ìmáàmù wa tó bá jẹ́ aláàmánà ìmáàmù náà adẹ́gbẹ́ pẹ̀lú àmọ́nà kò ní lọ tábìlì ní kùsílẹ̀ kó máa jẹ́ pé pàànàbì náà ni wọ́n máa ń kó wá fún àpọ́ìntì àbúrò rà kúkú máa gbà sọ́dọ̀ báyìí náà la ṣe ń ṣe o níparí ìdájọ́ lórí ọ̀rọ̀ atúlòlè kálíbì àjàdìjẹ ilé náà la fẹ́ fi rájọ lónìí a ti ń gbọ́ táwọn èèyàn fífi pàṣẹ pàtiwá káàkiri ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú tẹ́ ẹ kàn wà fọ́ṣínẹ́sì láti jẹ́ ìmáàmù ẹ wà fọ́ṣínẹ́sì láti jẹ́ ẹni tí wọ́n ń pè é bóyá mísọ́nà àti kíríkan ni wọ́n ń pè yín ẹ páyọ̀ ọlọ́run pẹ̀lú pàtiwá kódà sí ń gbọ́ táwọn àwọn ẹrú ọlọ́run kan náà ti sọ ní ìsìnkúnyàn tẹ̀ sílẹ̀ ìjọba àgbà á mọ̀ lórí eléyẹn náà bóyá kí ìdílé ni tó tán tọ́nà bá ní ká láǹfààní àti sọ̀rọ̀ yẹn ká mọ àwọn rẹ̀ wá ṣùgbọ́n lónìí ká jẹ́ ká mọ̀ pé ẹja jíjẹ ni kílẹ̀ rí ọlọ́run ọba ní tẹ bá gbé nǹkan kájá ẹtọ́ ìṣirẹ̀ ni abẹ̀rẹ̀ sí gbóni. àwọn tẹ̀síìrù kí ó yẹ lè ha. àbẹ ìfilẹ̀ ẹ̀ṣẹ̀ bá tàn kọ́kọ́ kàn lọ jẹjẹ ara ẹ̀ báyìí náà tẹ̀ lọ akàdé ti máa gbóni ṣá. kílé tọ́lá fi kíkíta abẹ́ fàjà sílẹ̀. ìtumọ̀ rẹ̀ ń pọ́ lọ́wọ́ bá ròyìn ajá pẹ̀lú ti ò da ọlọ́run má sì ní àti rájá. gbogbo tọ́lọ́ má sọjà new science ládùúgbò ọlọ́run fi ajá ṣàkàwé wọn. ẹ wò gbàtọ́ lọ gbogbo ohun tó bá ti fi ń ṣe sample tó bá ti ń fi ṣe bad examples irú àwọn nǹkan báyìí ń túmọ̀ pé haram ní ìtàn fún wa láti tàbí láti jẹ. ẹ wò bẹ́ẹ̀ náà lára ẹ̀ náà ní irú ràkúnmí gbàtọ́ lọ fẹ́ ròyìn ràkúnmí ó ní ẹni à ń karọ̀ àṣìwá àṣùwàt. lọ́sọ̀ọ́tún hàmí. ó ní ohun tó burú jù pátá láti Àtọ́lọ̀ ń sọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ojú ká mọ̀ pé ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ohun tó burú. Iná àǹkẹ́rọ̀ ìlàsùnwá ti lásọ̀hùn tó lẹ̀ hàmí. Torí ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ní jíjẹ haramu ni. Ẹ bá tún mi náà ẹ̀ mọ̀ pọ́lọ́ fi wọ́n fi ń mú ìròyìn burúkú wa ni ẹ̀ ń bẹ̀kọ́ kúrò yẹ̀ ní ìròyìn كمثل الحمار يحمل أسفاره وأن بهس مثل القوم الذين كذبوا بآيات الله gbogbo àwọn ẹ̀rí ó ní àkàwé àwọn tí wọ́n ní ìwé òfin lọ́wọ́ tí wọ́n lù tó wà ń bẹ̀ ó ní àkàwé wọ́n dà gẹ́gẹ́ bí àkàwé kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ta di ọdún tíra lé lẹ́yìn tí ò máa fani tó ń gbéra ni kòlòdì ọlọ́run ṣe wá ròyìn ràkúnmí bẹ́ẹ̀ kò ṣe ròyìn àgbà bí màálù bẹ́ẹ̀ tẹ́lá àwọn èèyàn kan halali náà kì fara kì í fi nǹkan halali jíbi tí ò dá ẹgbẹ́ hadith anabi sọlọ sọlọm lórí ọ̀rọ̀ ajá jíjẹ. náà bí mìíràn sí bá. anabi sọlọ sọlọ ní gbogbo tó bá ti ní ẹyin ọgbọ̀n eyín tó lè fi fa ẹranko ẹgbẹ́ rẹ̀ yá. àtìlùhù haram. arábìnrin eyín ọ̀gbọ̀n ẹranko tó lè fa ẹranko ẹgbẹ́ rẹ̀ ya àwọn ní àwọn ẹranko táwọn sáwọn white animals nínú wọn ní ológbò jíjẹ rẹ̀ haram ni o nínú wọn ní ajá jíjẹ rẹ̀ haram ni o ó lọ bá dárúkọ ẹlẹ́dẹ̀ kó dárúkọ ajá jíjẹ ló ṣe dàrú ó dàrú mọ́ lójú ni lára àwọn tí a fi mọ̀ tí jẹ́ haram lọ́lọ́wọ́n bá ṣe jẹ́ kámọ̀ nínú alukurani ó ní àwọn ẹran tó bá ní eyín àgàn bẹ́ẹ̀ náà ló tún wá nke án ẹran àmì àwọn ilé yẹn ò ní ní ọgbọ̀n ṣùgbọ́n haram làwọn yẹn náà irú yẹn ni ọ̀ràn ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ lọ. wọ́n mọ́ ya mùsùlùmí má o Àrí inú Ramadan náà inú Ramadan náà ní fásitì àyẹ̀ tún bọ́ síta. Tó máa yẹ pé bàtí Ramadan náà bá lọlẹ̀ náà máa ń rà ah, mo tẹ̀ ẹ̀jẹ̀ gbọ́ fásitì àkọ́mọ́ ń gbọ́ra mi láti jọ́ tí mo ti lọ sóhun dókítà tí mo ti lọ sí àkínní kan tẹ̀. Mo gbọ́ra mi ni o. Ebi ọmọ kọjá jẹ, àfa àkọsí náà alè jẹ, àfa àtẹlẹ ẹni jẹ wàláhi ọ̀rọ̀ ló ń kọ̀ ọ́n haram. Ó bẹ́ẹ̀ mú ìjà haram ni o. Jíjẹ ànábì ni gbogbo ohun tó bá ti lé yín ọ̀gàn. Olùjìnnà bín. Iná sí báyìí. Lẹ́nu gbogbo tí ń rìn lórí ilẹ̀ tó bá ti lórí ẹ̀yìn àgàn. Arábìnrin haramu ni o, tó lè sẹ́ ṣiṣẹ́ wọ́n mọ̀ ayá mi tó ń da àwọn èèyàn láàmú yìí o. Ẹ lọ tún wá di ṣe o. Ẹni mi tún wà nílẹ̀ rẹ pẹ̀tẹ́ lè tí ó. Àlà sallallahu alaihi wa sallam mathamanu sọ̀rọ̀ àmì ní owó tí èèyàn bá pa látara ajá khabithun. ìtumọ̀ rẹ̀ ní sọ́kè tí ajá ṣòwò anábì ní haram ni. sọ́mọ́nù lè tẹ́lẹ̀ bí khabithun. àwọn àdìsí àǹkà yìí kì í ṣe àwọn yẹ̀bùyẹ̀bù àdìsí wà ní sọ́yìn Bukhari ni o. ó wà ní Bukhari àti Muslim. owó tí yàrá bá kọ́ látara ajá وذلك نص في التحريم لقوله تعالى الله باتوا صديقي ويحرم عليهم الخبائث ó ní gbogbo tó bá ti jẹ́ àwọn tó jẹ́ ìgbìmọ̀ yìí ó lòun ṣe ní haram fún wa. ويحرم عليهم الخبائث. torí ìdí èyí ká máa ká mọ̀ lámọ̀dájú pé ajá jíjẹ fún àwa mùsùlùmí gbogbo àwọn àfẹ́sì tí wọ́n ti rí kọjá náà ni wọ́n fẹnu kò lórí ìdájọ́ ajá jíjẹ pé haramu ni ìwọ ọmọ ìyá mi mùsùlùmí má bà wọn jẹ́ o ajá jíjẹ ọtí mímu ẹlẹ́dẹ̀ jíjẹ ológbò jíjẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jìnnà sí o èèwọ̀ ni o èèwọ̀ ni o mo tún rọ ẹ̀yin àfáà lẹ́ẹ̀kan sí i ẹja ṣọ́ra wa kò ní fásitì wàtá máa mọ àjù síta ìyẹn àwọn àrùkù mo fẹ́ sọ̀rọ̀ táwọn àfáàkì mẹ́nu jíbẹ̀ wọ́n ayẹ́pọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ táwọn àfáàkì mẹ́nu jíbẹ̀ ó tún wáyé kùsùn lọ́sùn fi sọ àwọn nù má ṣerú eléyàn o a ń bọ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ilé ìtútù ṣe ń bọ̀ lọ́nà pẹ̀lú àánú ọlọ́run níwọ̀nba ètò kò káfí parí àwẹ̀ yìí a fẹ́ tún yanjú nǹkan kan náà tuntun táwọn kan tún dàrú máa yàn lójú wọ́n ti ń mú ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ti ń fi ń tọ́nu rẹ̀ sí díkìrì dàmáì ìjókòó máa ṣàdúrà aláṣepọ̀ ìjókòó máa ṣàdúrà àṣàlátù aláfìdílọ́dì ọdún tó kọjá yanjú ọ̀rọ̀ orin tí wọ́n mú yẹn náà tó kó wọnú ẹ̀sìn ìlú bàndírì nǹkan kan ajẹ́kọ̀ọ́ yẹ kókò sí lára ẹ̀ sí wa ànábìrì láwọn tí wọ́n jí wéré fún ànáwọn tí wọ́n lùlù fún ànáwọn tí wọ́n ta sani tí wọ́n ta jìtá pàtàkì tí wọ́n lo mele lùyà lù fún ànábì sọlọ ọsà àti yanjú ilé ìlọsí tó kọjá àdàbí kọfọlọ kó ti yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn afalágídé ọlọpọ ojúkẹ ẹnu lọ́yìn náà ti pẹ́ lára àsọkúsọ táwọn kan tó sọ fáwọn èèyàn láti fi da ọpọlọ àwọn èèyàn rú òun náà ni ọ̀rọ̀ kí a máa kàn ẹ́ ká máa rọ́ gidigidi lọ́dẹ kan káwájú kò kọ́nà fẹ́ sàlùkùrá nìkalẹ̀ káwájú kò kọ́ mú àwọn ẹ̀rí wa àwọn ẹ̀rí tẹ̀ mú wa à ń bà ẹ̀ ń ti tàwílù lẹ́ ń sórí ẹ̀ ní kùdò ni ẹ̀ ń dàrú ni ẹ̀ yóò lè gbọ́ yíká ọ̀sán hábà ní àti yóò lè gbọ́ títí yíká ọ̀sán hábà á gbárí tó wọn nígbà táwọn tí wàá gbọ́ nítẹ̀yìn tí yẹn yé ti ṣe ẹ̀ tù sí ajásùkẹ́ yìí lẹ́ ń tutù kú táwọn ni wọ́n tún wọn kalẹ̀ fún wa àmì àbákú jọ ilé tí a bá wa sọ yìí ọlọ́njú la parí nínú gbèsè ayẹyẹ kankan wa ká má gbàgbé bá a ṣe ń tẹ̀mọ́ wa létí o ọdún tí wọ́n bá ti wọ́n rí oṣù ní alẹ́ ọ̀la ṣé mo kọ́lá ní rọmọdọ́nù wa máa di twenty nine bá a wà ilẹ̀ yìí bá ọ̀la ló máa di twenty nine tó bá tó bá di twenty nine lọ́la tẹ́ bá gbọ́ lálẹ́ ọ̀la kí wọ́n ti róṣù ìtumọ̀ rẹ̀ ni pé ọdún ti wà lọ́tùnda náà nìyẹn o ṣùgbọ́n tá a bá wá gbọ́ pé wọ́n kéde wọn róṣù aṣáájú pé ká tún ṣì dáná kalẹ̀ nírọ̀lẹ́ ọ̀la pa ṣì máa gbàwẹ̀ ní ọ̀túnla fún túmọ̀ sí pé ká má gbáradì pé dandan gbọ̀nsẹ́ àbíká ṣọdún ní ọ̀túnla káwá lè gbáradì kí ló dọ́gbọ̀n sẹ́ àfi kí àríwá pọ́gbọ̀n méjèèjì àgbọ̀dọ̀ gasẹ̀ ká dúró láàrin méjì ká máa retí gẹ́gẹ́ bí mùsùlùmí gidi àbí ọlọ́run bá kú jọ ó ṣe èmi àti ní mùsùlùmí gidi ọlọ́run bá kọ́nà àdébọ̀rẹ́ bá rẹ̀ gidi àṣetánì nílẹ̀ bá gbésùn náà nẹ́bi ga allahumma arina alhaqa haqqa warzuqna tibaahu wa arina albatula batula warzuqna tinabahu wa وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa náà òun náà ní 080 35 75, 14, 66.